sí ní gbogbo school ó ṣe dandan ká ní kánsẹ́lọ̀ hmm. ó ṣe dandan ká ní kánsẹ́lọ̀ ẹni tí àwọn ọmọ school yìí tí wọ́n lè máa lọ sọ̀rọ̀ fún tí òun náà lè máa jẹ́ olóòtítọ́ àti ẹni tó ṣe é fọkàn tán hmm. torí wípé tí nǹkan bá ṣe wá ní ilé ẹ̀kọ́ tá a òun ṣe sùn Um, teacher hmm. àti mm. principal nígbà táwọn teacher àti principal nígbà tí wọ́n bá ti ń ṣe kí ni tí wọ́n bá tún ti wá ń ṣerú nǹkan báyìí ta lọ́mọ yẹn fẹ́ẹ́ fẹjọ́ sùn èyí ni mo fi ń bẹ ẹ̀yin ìjọba ni mo fi ń pè yín láti má sọ pé kí wọ́n bá wa dá sórí ètò yìí ihun tó pọ̀ tá a lè gbé yẹ̀wò ó wà lórí ètò tó jẹ́ pé tá a bá gbé yẹ̀wò ah ilé ayé yìí gan ó máa mọ̀ pé ìlọsíwájú ó dé àwọn aráàlú máa mọ̀ pé ẹ̀ ń ṣe takuntakun hmm. ṣẹ́rí kánsẹ́lọ̀ tá à ń sọ yìí ó jẹ́ kó wà independent tó lè jẹ́ pé government owned ìyẹn ni pé àti school jẹ́ private o àti school jẹ́ public o ó jẹ́ kí ẹ̀wù ìjọba tí wọ́n máa fi kánsẹ́lọ̀ ránṣẹ́ sí gbogbo school tẹ́pọ̀ ọlọ́sanwó oṣù ẹ̀ tẹ́pọ̀ ọlọ́sanwó oṣù tẹ́pọ̀ máa wà independent débi wípé tí nǹkan bá ṣẹlẹ̀ principal kan kò lè dé kò lè máa dúkùkù lajà mọ́ wípé tó bá sọ bẹ́ẹ̀ nǹkan báyìí máa ṣẹlẹ̀ àbí tíṣà kan máa sọ pé gbà nǹkan báyìí irú nǹkan báyìí tí a bá ní àwọn kánsẹ́lọ̀ yẹn ní school àwọn ọmọ ìyá lè máa rí ẹni fi ẹjọ́ sùn. pápá ọmọ tó jẹ́ pé ẹ̀rù bí ń bá. bẹ́ẹ̀ ni ẹmọ tó jẹ́ pé ẹ̀rù bí ń bá kò lè lọ sílé kò lè sọ fún ìyá kò lè sọ fún bàbá. a lọ rẹ nílé ẹ̀kọ́ pé kánsẹ́lọ̀ yìí bí ọ̀rẹ́ mi ni bí ọ̀rẹ́ mi ni tí bá fọ̀rọ̀ mi tí bá fọ̀rọ̀ mi. tí o ṣe ká tètè kó máa ranjú mọ́ yín o. bẹ́ẹ̀ni àròtọ tí o ṣe ká tó kó máa fa ọmọdé wọn. ìyẹn tó bá wọ́n fi sọ́dọ̀ bá ní what do you want what do you want. mo rántí orúkọ kánsílẹ̀ wa nígbà táwa ní ẹ̀hún eh, gbà yẹn mẹ̀hún eh, Mr Mike máa yẹn wọ́n ní pè níjà ojú oyún ń dùn wọn wọn ò ríran ṣùgbọ́n máa yìí bá ṣe pọ̀ tó bá ṣe pọ̀ tó tó bá kọjá tó bá ṣe good morning Mr Mike ó máa dárúkọ ẹ̀. Hmm. dc yìí ti bá pàdé ẹ̀ lọ́nà ó máa tó bá fọwọ́ kàn báyìí ó máa pe orúkọ ẹ pé lágbájá mọ̀ káwọn tó bá yẹ pé tọ́lọ́ máa fún ní ìpèníjà rẹ̀ ní apá kan ọ máa ní ojú inú wọ́n dẹ̀ máa ní òye wọn ọpọlọ wọn máa ń jí pépépépé sílẹ̀ ẹni yìí ó máa ṣe kí ni ó máa sọ bó ṣe jẹ́ á sọ fún ẹ sórí máa yẹn tó bá lọ bàbá yìí á káńsẹ̀ lọ kánsẹ̀lì tó bá fẹjọ́ tíṣà kan sùn á pe tíṣà yẹn á bá a sọ̀rọ̀ ó lè má jẹ́ nípa pé bóyá tíṣà yẹn ń disturb ẹni fún ìbálòpọ̀ o bóyá ẹ̀rù nípa iṣẹ́ bóyá bó ṣe ń kọ́ṣẹ́ àbí nǹkan kan ṣùgbọ́n ó jẹ́ kí ìjọba kó fi àwọn kánsẹ̀lì ránṣẹ́ sí gbogbo secondary school so that àwọn ọmọ wọ̀nyí wá ní ẹni tó lè fi ọ̀rọ̀ yàtọ̀ sí àwọn òbí wọn nílé. ṣorí tí mo tẹ̀sùn ìrù àtọ̀sọ́rọ̀